شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله أولئك أن يكونوا من المعتدين أجعلتم إقالة الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم وأنفسهم أعظم درجة عند الله لله رب العالمين

قربا إلى الله تعالى بتلاوته وتكشفا لألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات mi aitatwatu na-adịụ mri ahaahụụ adịkọ mrin agha gụ adịkọ mmiri aghawa n'ọwa adịkọ mmiri ahụwaedo adịkọ mriri agha pisos nwa ya gbrụ وللمؤمن أجدر وأمثال وخمسمائة حلال وحرام ومائة تشبيه ودعاء وستة وستون نكر ومدون ستة وستون نكر ومدون الشيطان الرجيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المعتدين أجعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يسعون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون أولئك هم الفائزون ونعتقد القرآن تنزيل ربنا ونعتقد القرآن تنزيل ربنا به جاء جبريل نبيا محمدا به جاء جبريل نبيا محمدا ونعتقد القرآن ونعتقد القرآن تنزيل ربنا به جاء جبريل النبي محمدا وأنزله وحيا إليه وأنه هدى الله توبى به لمن اهتدى كلام قديم لا يمل سماعه وترداده يزداد فيه تجملا كلام قديم منزل غير مودع بأمري وناري والدليل تأكدا كلام إلهي في حقيقة فما شك به هذا وقد دل واعتدى الخوات السيف àkídà àti مسلمين mùsùlùmí tọ́jà pọ̀pọ̀ ọ̀sẹ̀ tọ́lọ́run fi tẹ̀wọ́ gbá àyàn òní kí gbàgbọ́ èèyàn ó dúró da ẹ̀yin ẹ̀ la kírun ẹ̀yin rẹ̀ la gba àwẹ̀ ẹ̀yin ẹ̀ ní sàká tó dé ló tó da lójó da ló tó jẹ́ àtẹ́wọ́gbà tí nǹkan kan bá fi ṣe gbàgbọ́ èèyàn gbogbo ìbáàdà tó kùtà kàálẹ̀ yẹn àti ṣòfò ni àkọ́kọ́ tí wọ́n kọ̀ dúró ẹwà bàbá àwọn àbá àwọn àgbààgbà jọ̀hún tí wọ́n kọ ètò ẹ̀sìn tí wọ́n bá fẹ́ kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ làdí ọkàn àdí ọkàn ni wọ́n kọ́kọ́ mójú tó àdí ọkàn ni ọ̀ṣáájú mọ́ lónìí tẹ́sí fi bàjẹ́ láàbìrẹ tí wọ́n máa kírun tígbàgbọ́ rẹ̀ sọ́lọ́hún tó yòrò ẹni tí ó kírun tá máa róńdè ń di ẹ̀ ìgbàgbọ́ náà ṣáájú. wàlẹ́ ìsàkà mi sílẹ̀ láì ṣe ìhun wà láàlà ṣàbí ìhun tààlà rọ́bùnà ayò àdìdá. àbọ̀ àwa náà tó ní tó ní ijó bẹ̀rẹ̀ ní sà ahmadu rọ́bì ìtọ́ àtàwọn wàtà àbùdá. وآقم عكدا في العقيدة أو أداء وآقم عكدا في العقيدة أو أداء قل فأحمد ربي فأحمد ربي إبن وروا إتابي ورناني إفوك ورناني ربي طاعة وتعبدا وعظم عقدا في العقيدة أوحدا وعدم الكدا في العقيدة أوحدا àkídà làwọn pàtàkì ó ní màá dúpẹ́ fọ́ba mi. sàmàdù rọ̀bì. ọba mi ìlọpẹ́ tó sí. tọ́wọ́tà wọ́tà bùdá. ọpẹ́ náà ń máa fi sí ni tọ́lá lomi máa tún dúpẹ́ tí ó fi máa tẹ̀ lọ. sàmàdù rọ̀bì. ẹni tó pè gbogbo ayé síbi òkú ya rẹ̀ tọ́lọ́hún fẹ́ dúpẹ́ ẹ̀kọ́hún ọlọ́run ní kóhun ọgbẹ̀yìn ìyá ọ̀hún tó ní ẹ wá máa jẹun tẹ́ ń jẹ tẹ́ mu ìfọ̀pẹ́ lọ́lọ́run fẹ́ dùn. ó sì tún fi ìtẹ́ lọ́hùn. àlùfáà ní gbogbo ohun tá a fi máa bọ́bọ̀ àwọ̀ gbọ́dọ̀ jáde ìjọsìn. واعظم عقدا في العقيدة أوحدا هو الأول لمبدي بغير بداية هو الأول لمبدي بغير بداية وآخر من يبقى مقيما مؤبدا وآخرنا ما يبقى مقيما مؤبدا. ọlọ́run lọ́kọ́kọ́ lọ́kọ́ yìí lọ ọlọ́ba tó ní wá táyà ká máa sìn ní wàlà awwalu. wàlà awwalu lè mú un ní. ọba yìí là òun là àlè mú un àkọ́kọ́ ti ẹ̀ ṣe pé tù wá nǹkan sẹ́yìn. wálé wá ló lè mú mú ní. òun ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí ìjọba ọ̀tá yẹ. ìbẹ̀rẹ̀ rẹ̀ ò tún ṣe wá wá. ìgbọ́ ìrì ìbílẹ̀ àyàtí. sẹ́mi pé tá a bá ní nǹkan bẹ̀rẹ̀ a lè wá bí ó ti bẹ̀rẹ̀ pé bí ó ti bẹ̀rẹ̀ rí ṣùgbọ́n bẹ̀rẹ̀ ọba táǹkì yìí fi bẹ́ẹ̀ ní ìwà ẹ̀yìn. wà á irun máa yẹ kọ́ mú kí màá mú abada. wà á irun máa yẹ kọ́ mú kí màá mú abada. ọlọ́run náà ni wà á irun máa yẹ kọ́ òun lẹni tí ó máa kù kẹ́yìn nígbà tí ọba sì ń kankan mọ́ ọlọ́yin nìkan ni wọ́n máa kù. wà á kírun náà ìyàbò kọ mú kí màmú á bá dá. wà á kírun náà ìyàbò kọ mú kí màmú á bá dá. ó ní wọn máa bẹ gbére láíláí tó ní kú ní ti gbére ní ti sísẹ́kù ọlọ́run nìkan ni. wọ́n la àyìnà fi dùn níyà. wọ́n láyé sàkàmì sílẹ̀ láàyè ṣe ìhùn wàlá àdáwò. ìtọ́jú ọlọ́run ò sí. ṣàbí ń ta àlà arábùnà ayò àdìdá. ọba wa ọ̀làbíjọ ọ̀gá kọjá ń ta àtúnlẹ̀ká. wàlá àìnà fi dùnìyẹ sàrọ̀hùn ní káwùlì síwájú mú títọ́ bá ìdíkà nàbí ní kúrìbì òkúrìdá. ọlọ́run ìwà tún ga ó tún ga ọ̀gá ọ̀gá kọjá nìkan lè fóun rí. wàlá ìnàbí dùn ní. àbí bẹ́ẹ̀ yẹn ń sọ̀rọ̀ kò sọ́tún kan láyé. tí ó fóun rọ́lọ́run ní ọ̀rọ̀ ẹnu ẹ̀ tí ó wí jáde bẹ́ẹ̀ kò sójú náà láyé. ìwádìí mú káàdà bílí bí ó ìwádìí mú Ẹnìkan oṣù tẹ́nu rẹ̀ gbà ní ànábì Muhammad. Ìjọ tó ti lọ ìsìráwà àti mìíràjì náà ni. Ìgbọ̀ ọlọ́run sun márẹ̀ òfurida tó jẹ́ gbogbo màlẹ́kà kò lẹ́yìn ẹ̀jẹ̀ náà. Tó kò wọn torí jìbìrì ìlú náà kan olóòdó. Àwọn Bí ní mú sí إذ كان بالقرب مفردا ولمذنب إذ كان بالقرب مفردا Ànábì nìkan ó wà nínú àdìsí tí yàwá Aisha gbà wa. wípé Anabi lóhùn rí i pé mo rọ́bà mi bí ẹni oju ojú orí mi ni mo rí àwọn ìyàwó máa òtún wọn anabi ànábì tó lójú mi ní agbárí olóbi jẹ pé bẹyìn ọba gbẹsìn yé lárúbáwá èèyàn dà tí lárúbáwá ní mo rí ibi àyìnì ráàsì fún mi ojú yìí náà ojú yìí ojú tí ń mi yìí náà ni mo fún wàlẹ́ àìnà fi tún ah. níyé. kò sójú kan láyé. tó lè lọ́hùn nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀. مصطفى كان بالقرب مفردا سوى المصطفى Kúrúbì òfurida. Nígbà ó kà níbi nìkan tí ọ̀sẹ́ nìkan kan mọ́. Jìbìrì ìlú débì kan ó dúró ibi ó dúró sí ní Sidratul Muntaha. Òun ló pé ọ́fíìsì gbogbo ànábì ọlọ́run pọ̀ jẹkọjẹ. Wàmẹ́ sọ pé yàrá òun bí àìní. Kó ń fojú òun rọ́lọ́run. Bàdá Alikasi ìdí tó ń tọ̀gbà wà tàbá rọ́dà. Bàdá Alikasi ìdí tó ń tọ̀gbà wà tàbá rọ́dà. Tòǹdókò èèyàn ló. Bàdá Alikasi ìdí kù. Tòǹdókò. Ẹni bí ẹni tí èèyàn jí ní làárọ̀ títún padà nulẹ̀. Bàdá Alikasi ìdí kan. Téèyàn gbà wípé ojúmọ́ rí ọ̀mọ́rùn bẹ́ẹ̀ bá bá lu ẹni bẹ́ẹ̀ pàdé tọ́lá ẹ bá ti ẹ bá jẹ́ lẹ́bọ apàdà kan nú ọ̀rọ̀ iná wájú tó ti ta sí agarẹ kú òní bíi àkídà a nínú àwọn àbá àti ẹgbà àdúgbò náà sọ ó ti dẹlẹ́bọ ẹ bá ti jẹlẹ́bọ iná ìdàgbà ní mọ́ṣúrì fún nàná jìṣú bẹ́ẹ̀ yẹn bá dúró ẹ̀ tó tún padà tó lọ sàlùwàlá kò tí ì já yòó pa èyàn tí ì jírí ń tọ́da. kódà àwọn kẹgbà pé bá ọba bẹ lẹ́bọ lọ́bọ̀ ọba yà délé akẹgbà gan pé kọ wẹ ọlọyà ya láti dọrọ táwọn dúró lórí pọlọ nínà àkànwájú Ọlọ́run nínà málímúṣírì kú nànà jàsùn ní à nǹkan wa sọ́dọ̀ rẹ rẹ ń ilé gún rẹ nǹkan sí ọ ọ̀hárí yẹn ọba sọ̀rọ̀ ẹ àgbẹ̀ sọ̀rọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ bá débi

bọ́rẹ̀ rẹ aláwo náà lẹ́jọ́ ń jẹun. wàlá tó sọ ibi lẹ́tẹ̀ kéèyàn. anábì náà gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan rìn tí wọ́n máa lé ọkùn níbẹ̀ gbóúnjẹ ká á pa àwọn olóòórùn. ilẹ̀ ẹlẹ́bọ̀ ní jẹ́jẹ́ tiẹ̀ láfi kọjá kíni olùgbàgbọ́ òun ló jẹ́ tí ni o. Bàdá Alíkà Sìndínkù. Gbogbo ẹni bábá lòun wá rọ́lọ́run sójú. Àbá ní Sìndínkù ni Àlùkùránì ni wọ́n ń kí lọ. Àbá tún wá bọ́ bí Àlùkùránì. Wà náà tàkìdù lè kúrì náà. Ó fi wọlé tọ́lọ́run la jókòó tì. Tàbí lára bìnà. Àdìọ́kàn tiwa tá a ní àdìọ́kàn àwọn alùsùn náà wal jàmáà torí àkídà wọn ni àbá wa ti kọjá yẹn. alekori ana da bí ọba jẹ òní kí láwà débẹ àmà lọkà pẹ̀lú rẹ. wà náà dàkídò lukuri ana. àjọkàn ti wá tá a ní alekori ana ana. tàbílà rabbina. ìtọ́lọ́ ń sọ kalẹ̀ ní kìí ṣẹ̀dọ̀ ìjà jìbìrì lónà bíyà muhammadu.

ní dada. ìtọ́sọ́nà ọlọ́run la Al-Qur'an. ìdáwọ́ ìyá. tájọ́ kò tì í fún gbogbo ẹni tó bá fẹ́ mànà pẹ̀lú ẹ̀ ọlọ́jà máa mànà pẹ̀lú rẹ̀. kàlámù kọ́dímù làyò máa ń lò sí máa rù. dàhílù lélẹ́wọ̀n. wàtẹ́rì dá. ọjà wọnú ọrọ̀ àfáàní. Yẹ̀dídáàdù bí ìtàjẹmúlẹ̀ kẹlámù kọ̀dí. Tàfàánù. Ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí ń bọ̀ nù nítorí mà láéláé olọ́lọ́run ti sọ wípé ìnáwó lákòrò àánú kàrímù fi kìtà bí màkìnú ní láyà máa sòwò ìlàlẹ́mọ̀tọ́ àrùn. olóbi jẹ́rìí pé kẹ̀láàmù kọ̀dímù ni ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ pé ìnáwó kùránù a ìtọ́ ń fáyé yìí lákòrò alukuraanu alápọ̀nlé ni a kàn ń fi ìránṣẹ́ sí ọ kéése pé tá a ṣẹ̀ṣẹ̀ dá ó ti wà sí pé kí kì í dáa bí àti kọ́ parí sínú wàhálà kan màkínú ní tá a sì nípa tọwọ́kọ́wọ́ kan ò lè wọ́ ẹnì kan lè débẹ̀ oníláwò yìí máa kù ní sámà alukuraanu ti wà ń bẹ̀ olómi jẹ́ pé ìfọ̀kalẹ̀ alukuraanu ojú méjì ni ọsọkalẹ láti láwọn ìlìmọ àkóso ìlàsàmà ìdúnìyà jumlatan wahida ẹ̀ẹ̀kan náà lọsọkalẹ onígbòwò gbàtí bá ń pé anzalinahu anzalinahu anzala ọyàtọ̀ fún nazala nazala onímọ̀nà tẹfúrikọ̀ wa tẹsíra òun ní inú kí nǹkan máa wá lọ́pọ̀ làá máa lo fa alàtẹ̀fọ̀ ìlà fún ṣùgbọ́n ìzálù níta gbé wa lódìdí iná anzali náà wù fi láyélá ti lè kọ́dírì sílẹ́lá tó lè kọ́dírì nìkan lọ àlùfáàlù wàá sọ̀kalẹ̀. àti èyí tó sọ láti láòhì lè máa fún un ìlàsà máa ìdùnnìyé tọ́lọ́hún fi sọ láti láòhì lè máa fún sí wàásán máa yé òun lọ́sẹ̀lẹ̀ nílẹ̀ ìlàtúlẹ̀ kọ́dírì. iná anzali náà gbogbo òdìdí kùránù agbé láti kíni agbé láti láòhì lè máa fún sí sí kíni mali dúnìyà nísọmọ ayé wàmínà sàmá ìdúnìyà ìlàlẹ̀ ardi ayatan ayatẹ́ni sórata sóratẹ́ni ọlọ́run sọ̀kalẹ̀ láyà kan àyà méjì láti sánmà ayé ni Jibrilu ti mú wá fánàbí dísẹ̀lẹ̀ kọ̀ọ̀kan bá ń ṣẹlẹ̀ àwa ń mú un wá. kẹlámù kọ̀dímù. ọ̀rọ̀ lẹ́lẹ́ni tọ́lọ́hún ti sọ kìí ṣe pé gbà kẹ́kẹ́ ṣẹlẹ̀ lọ́lọ́run wá wò pé ń ta sọ ń bẹ̀rẹ̀ ó ti máa tí ó ṣẹlẹ̀ ó sì ti máa ń tọ́ sọ. bí ìdájọ́ múlá kẹlẹ́mú kọ̀dìmù irú mú dàbí. kìí ṣe tá a ṣẹ̀ṣẹ̀ ń wí. bí amúrí wàlá yìí wá dàlí lò tá padà. bí amúrí wàlá yìí wá dàlí padà ọlọ́ba nílé kò tẹ wọn. bí amúrí wà náà yìí. bí amúrí wà náà yìí. wá tẹ̀lé ìrùntà kọ́dá. bí amúrí wà náà yìí. wá tẹ̀lé ìrùntà kọ́dá. kàlámù ní láyé alámi ní akíkọ̀tà. ọ̀rọ̀ ọlọ́run lálùkọ̀rọ̀ tí ò níyè méjì nú. Bàbá ṣe kàfi àbáfàkọ́lì dọ̀là wá tọ́lá. Bàbá ṣe kàfi àbáfàkọ́lì dọ̀là wá tọ́lá. Bẹ́ẹ̀ yẹn bá wá ṣe yẹ méjì sí ìjọ́rọ̀ ọlọ́run àlùkòrò àn, ó ti ti sọnù. Ìyí yẹ tẹ̀bi. Ó yìí ti ká àkọ́yọ yòókù dọ́lá. Ọkà àkọ́yọ kúrò lójú ọ̀nà àtọ̀lọ́run ọlọ́run adúpẹ́ fún ọ. ìlàyé fàáńtà lọ́hùn-ún làṣẹ àmì fìlàhùn fàáfìmù fúadì ìkìmọ̀tà wà pàmàníyà fàáfìmù fúadì ìkìmọ̀tà wà màníyà. adúpẹ́ fún ọ látara àánú rẹ lórí wa. alhamdulillah. ó tún kó wa jọ lónìí láti máa gbọ́rọ̀ ẹ̀ gbogbo yìí tá ń gbọ́ tá ń sọ ọlọ́dún ó aláǹfààní. àmínà. ìkí ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. sọlá aláìka lọ́rùn àwọn tí wọ́n ti tẹ àlùbáríkà yìí sí wa lára. ọlọ́run àbíọ́ bá délé akún ní ìfẹ́. àmínà. Gbogbo ẹ̀yin tẹ bí wa, àwọn tó ti bá àlùkè á máa nu yín, ọlọ́run ní kẹ́ o. Àmínà. Ọlọ́run ní ṣàánú wọn. Àmínà. Ẹ̀yin tẹ ṣẹ́kù wa lóbi, jẹ́kunlẹ̀ tí náà dà o. Àmín. àti tóbi ọlọ́run. Gbogbo àwọn tá a jọ máa fún yín náà lọ́run. Gbogbo àwọn tá a lọ́run ti ṣe lárídùnnú. Gbàtà tó ń sẹ̀ tó ń ṣàdúrà fún ẹ̀yin bàbá, ọ̀lọ́jàdùn ayọ̀ gbà lórí wa. Àmín. Ọlá àti tóbi ọlọ́run. Ibi àti sinmi lánàá.

Nkèdè àyà múrú masijida láàyè. Torí njọ́ náà, etí àyà ń dálé lórí masjidu làhàrámù ni. Ma kana lil mushrikina ya'muru masajida Allahi. Àwọn àlùfẹ́ ẹ̀sìn gbà pé kíka méjèèjì náà lọ ṣùgbọ́n èyí tí gbogbo wọn gbára lé ní kọ́wá ní jámù ní tóró ní ọ̀lọ́ ọba ayé àtèyí pe na ma ya masa ajida láàyè torí gbogbo ẹnu wọn ló kò lérí eléhùn wípé jámóhùn lọ́wọ́ olóòfin lè bára wọn mu ọlọ́run ní máa kánà kánà lil mushrikina ya'muru masájídà Allah. ọlọ́run ní ọ̀tọ́ sí ẹni abápè lẹ́lẹ́bọ̀ọ́. يعمر مساجد الله جلبوا يقام máa tún sọ̀rọ̀ wípé òun ilé bí yìí ló ti lè máa kọ́ sọ́yà pé mi jẹ́ lọ́wọ́ ní máa ká náà lé ní mọ́ṣíríkì náà ayé amúrú mọ́sáàjìdá wọ́n gbọ́dọ̀ páwọn tó ń bá yín tó ń bá yín kó jọ inú gbogbo mọ́sáàsì gbogbo mọ́sáàsì lọ́ba wí. ṣé ìdí náà mọ́sáàsì aráàmù nìkan tẹ́ ẹ bá sì jẹ́ mùsùlùmí ẹ̀ yọwọ́ ẹlẹ́bọ̀ fóònù mọ́sáàsì ìgbàhùn lẹ́tò láti yọrí. mẹ́ta náà ni mo ní kí n náà. àwọn ọ̀sẹ̀ bọ̀ ayé amòrú mẹ́ta ìdàlá yìí. kí wọ́n máa pa wọn làwọn ní léètì. ṣááyì ni nàlá àwọn òṣèlú òkú yìí. táwọn kan ti kéde ìsekèrè tó ti jó pàtàlápàtàlá lọ sí ilé lédì tí gbogbo ayé rí i ṣáàyídínà aláàbò ọ̀ṣáájú ìbọ̀gún hmm. òun náà fi ọgọ́mà ọ̀tàlérí wọ́n jọ kiri wọ́n jọ jíjó ògún ọba àyílà tó wá tó lọ́nà bá ń jà sáàdì. ṣáàyídínà ọgọ́mà lọ́kàn ọ́ àbí ọ̀pá àbí tó ọba ẹ̀jẹ̀ tó ṣe Islam. láti ẹ̀wùyọ́ padà. láti ẹ̀wùyọ́ àgbàdà tó sọ lóòótọ́ sáwẹ̀ bí yọ̀ hàn. ṣé ìdí náà aláwọ̀ bá sọ̀rọ̀ pẹ̀sìn ní ibi àwọn àfa àti sọ̀rọ̀ náà. ọlọ́run lẹ́ni tó ń gangan ti jẹ́rìí akí àwọn afa àti wọlé ṣe o fáwọn márùn fún tàfà àmùtí o láàbí. táwọn gan ti jẹ́rìí yẹn ti jẹ́rìí ara wọn pẹ́lẹ́bọ̀ làwọn. ùlẹ́ ìka àbíkọ́ ti àmàlò ń. وفي النار هم خالدون. ọlọ́run lẹ́sìn iṣẹ́ iṣẹ́ ẹrú wọn bàjẹ́ wọ́n bá kírun kò nírun ẹkú sọ fún un pé ó mú kan gbọ́gbà àwẹ̀ kọ̀ láàwẹ̀ dáàbò bí ọlọ́run ti bẹ̀rẹ̀ aṣọ ríran fún wa lọ́dún inú ló ti bẹ̀rẹ̀ nú o. Òlẹ́yìnká ló ti fura ẹ̀bọ̀ pẹ́pẹ́pẹ́ tí ń bẹ lábẹ́ aṣọ ẹ̀ wọ́n dànù. Ọláyíká hábí lè ní ládàrún o. Títà sùúrù tá a wá gbọ́nu. Gbogbo tí ń jẹ́ bọ́ tó ń lọ́ máa sọ. Wọ́n dànù. Àfikọ́. Ẹlòmíì lè má so ti ẹ̀kọ́. Kódà àwọn míì á máa wé ẹbọ mọ́láwà ní. tí ó di ara ẹlòmí tí ó ti ọpọláyé ọmọ mà pé ó lè wà o ó dúró dáa náà ni yóò máa tún fi máa fi jẹ́ àsábẹ́ láwà márì àti rí orí èkún ọmọ orí èkún ọmọ nìna ẹnu èkún ọmọ wọ ìwọ mà bó ṣe sẹnu tí ní wọ nǹkan bá ti nǹkan kí nǹkan yọ wọ. gbogbo ohun tí ń sẹ́fọ́ mú kú òun ọ̀ràn kẹ́sì wọ́n lè jáde wọ́n gbà ọ́. ọ̀lẹ́ ìkà àbíkọ́ tọ́lọ́ wọn sọ lé àfihànsọ fún alẹ́ ọdún ìlú o. gbogbo ẹgbẹ́ ẹbọ tí kálukú náà tún wọ̀ pẹ̀lú tó ń kí ni ọ̀jádùn ọgbà o. yàbẹ́ o. ọ̀lẹ́ ìkà àbíkọ́ tí a máa lò ó. ẹbọ kẹbọ torí tí èèyàn bá kú sí bàbá àwọn bàbá nínú àwọn bàbá ìyá tí mo ní ọ̀kanlẹ̀ tẹ́ jókòó ẹgbẹ́ kejì ẹ̀ méjì náà nìyé yìí ọgbà wá hmm, ẹgbẹ́ kanlẹ̀ ẹgbẹ́ kejì àwọn ní bàbá mi àwọn ní ẹ̀ma ní tí ó dà pọ̀ máa

ohun tí ó dá. Gbogbo ohun tí èèyàn bá dàpọ̀ náà yẹn dú yọwọ́ mètò ń ṣe. Má tún máa tún fẹsẹ̀ ẹ̀yìn délé ń bi ẹbọ mọ́. Lóòótọ́ lọ́hùn, béèyàn bá lè dúró ti tọkàntọkàn ọlọ́run ló lò jiyàn má tún máa wẹ̀yìn wò mọ̀ ìyẹn gbàgbọ́ tán kó tún máa wẹ̀yìn wò ìgbàgbọ́ ètí ìdénù tígbàgbọ́ bá do dídí tá òtún ní wọn kankan lẹ́yìn mọ́ kò sí tí ó bọ̀ lẹ́rù mọ́ ìlàlá lọ́wọ́ padà sọ lọ́ọ̀yà iná ni bàbá diwájú. ògbó títún bọ̀ ọ́ lẹ́rù tó tún fi ń kiri bá yẹ wò ó gbogbo bẹ́ẹ̀ tó torí sí ọ̀padà ọwọ́ akun tó fi wẹ̀ tó fi wẹ̀ bọ́tọ̀ ọlọ́sẹ̀ tó fi wẹ̀ mọ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́ọ̀nìkà ọlọ́run ní gbogbo ẹni ẹ̀kọ́ tọ́ba ti wọnú ọ̀rẹ́ ẹ̀. ọlọ́ọ̀nìkà abidọ́jà mẹ́lò hùn. ọlọ́run ní tiẹ̀ wọ́n bàjẹ́ o. wà á fi náà. ayé àwọn náà kú gbé lọ. ó mú kọ́ọ̀lì nù. ayé ìjọ́hun tí wọ́n máa fi kan fi dúdú funfun lójú fún ìyàwó ti pẹ́ yìí gbẹ̀yìn ò lè kà á ní ti kéwú táwa fi ń wo yìí wọ́n ti ṣe ti Yorùbá gbẹ̀yìn bá túrọ́ láàárọ̀ kí yóò tó sùn àwọn èèyàn ó ta sí ilé ẹ̀pẹ́ irọ́ lójú lóòtú ò rí bẹ́ẹ̀ bóyì ṣe èbó lọ́mọ ká ó ti wà gbọ́dọ̀ bọ́ gbáwúsá. gbọ́dọ̀ bọ́ jẹ́ France ẹ̀bá. ọwà òlẹ́ ọ̀pọ̀ èdè náà ti tún sí ó ti rọrùn. àbí tó ti ẹ̀ ká máa ké ká sì máa tẹ̀lé ọlọ́run ní gbogbo ẹni ẹbọ bá ti wà lọ́rùn ẹ̀ ọlọ́run ní abitọ́ ti yá máa lò ó iṣẹ́ wọn ti bàjẹ́. wà á fi náà rè òun fi ọ́ọ̀lì o. ọlọ́run nínú náà ni wọ́n máa gbé gbére tẹ̀sí bọ́ káàdì dúnà lọ́lọ́wí. wà á fi náà rè. ṣùgbọ́n sẹ́fọ̀ ọba sí lọ́rùn èèyàn tọ́lá kó òun ẹbọ ṣùgbẹ́sẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí apá ebe àlàlà pọ̀ mọ́ tara ẹni kí sọ́sá lè pọ̀ bí ká pẹ́ lóko ká tó wálé gbogbo èyí ó ti lọ wọ̀lọ́mọ tó tún máa ṣe Yorùbá náà sì sọ wọ́n ní kí ni agbẹ́nsẹ̀ lóko lélò olùgbàjọ́ yóò kó sọ ẹgbẹ́ ẹ̀jẹ̀ ń Yorùbá ṣe wá sí náà gbogbo ohun tó mọ ọ́ dòrú gbogbo eléwọn ẹ̀ṣẹ̀ ní sùmọ́tẹ́bọ̀ ọ̀bá sí ọlọ́run òpin mú lẹ́gbẹ̀rẹ̀ ló ti ògbè ọlọ́run padà pé wọ́n dárí jìn ṣe bí kò ṣẹbọ mọ́ mi ẹ̀mí burúkú lọ́ba ló kóba tó fi dànkó ní ìkápọ̀ ọmọ tiẹ̀ kó ló gba díẹ̀ kó jìyà rẹ̀ nù náà ẹ̀yọ́ jáde kọ́ ọmọlá jẹ́ náà. ṣùgbọ́n ó ọ̀jọ̀ra wọn ò bẹ́ẹ̀ tọ́lẹ̀ wọ̀n rí o. pápá dé Ah, pé bọ́bá tún ké pa àwọn yòó pé òun oh, kò lẹ́gbẹ̀ẹ́ kò lẹ́gbẹ̀ẹ́ òpin ẹ̀lẹ̀ wọn ó tẹ̀sẹ̀ síbẹ̀ dé ní ọjọ́ lójú o. wà á fi náírì ìhùn kọ́. ó tún fẹ́ padà la ayé ẹnu bí ó ti dé. kódà wọn ni wọn kọ sí ohun tì lórí kò ní já wa ọba wà ọba ti ń wọ ọlọba àlìjáná ọlọ́wọ́jà o ah. gbogbo ń tọ́ bá kù díẹ̀ ká tó kò láyé ọba wo ti ṣàforíjì fún wa. ọlá àti tóbi ọlọ́run oníjà fara ara ná ọlọ́run oníjà fara ara yóò mẹsẹ̀ wá dúró sísìn ojú ẹnu ẹ ọ̀nà sí ẹ bí a bá kù sí yóò tún á sí ká kú láyé ṣe bẹ́ẹ̀ pa. oníjà fara wọ́n tún kọ́ sí yàn lórí

ọba ìṣèlú Nke, ịyọ ọmọ jẹ gbére ni o lọ́sẹ̀ alenike nìkẹ́ o máa ká yà so. iná máa yá múrò màsáàjìdá lọ́yìn. bí a ti dúró lónìí nù lọ́mọ sí la kìmọ̀ fà padà ọlọ́wọ́ ọjà tó ráàyè máa ké lọ́la. ọlọ́ọ̀ni iná máa yá múrò la kò sí kò sí ogun ayé àkáwá mọ̀mọ́ táǹkì. ọlọ́yọ̀kọ̀lá ké tá a gbọ́ yé olóore lọ. àyà ah, ògógún là máa ma lójúmọ́ ìwà ẹni tó ogun aya wàá dà lára yìí eh, wà ẹni tó ogun àyà jáde kárí ẹ kírun ẹ máa kí bìtì màá dọ́rọ̀ wá wà nù àwẹ̀ ọ̀gá ẹ̀ páàsì ẹ̀ ẹ mú lórí oṣù náà má ti ayé jẹ̀bìtì àyà kàlẹ́ lórí Àwọn àǹfààní ogun àyà wá dà.

tí wọn ò fi fi wárọ̀sù lè kún mọ́nà mọ́nà bíi láàyè wárọ̀sù yìí kò sí mẹ́. mọ́nà mọ́nà bíi láàyè. ìdí sì ń jẹ́ gbàgbọ́ sọ́lọ́run òdùó àfi ká fi ìgbàgbọ́ sójìṣẹ́ tì. lọ́sọ̀ àjọlá lọ. mọ́tà ń tàbí sírò ẹja fi lóun pamọ́ dọ̀la. mọ́nà mọ́nà bíi láàyè. ká lè gbé láti ẹni wọn ká kẹlẹ́ ó lónìí káwá mọ́ tún ẹni tó lè pọ òun ló ní léèsì. mẹ́nà mẹ́nà òun náà ni mẹ́nà billahi wal ó fọ tọ́lá mọ̀jẹ̀ sí tó gbọ́ gbọ́. wọ́n tún zaka. ọyọ zaka. wàlámi akáṣà ilẹ̀ lọ. pàtìsí kálukú wọ́ lọ wá máa wò tọ́ba délé. ìgbà ni wọ́n máa wò pé sọ gbọ́ ní ilẹ̀ lọ tí ti ń bẹ̀rù jọ lọ. bàtà ọ̀là ìkà ayé àpò. èyí ò ní ọmọ mú lọ. ilẹ̀ ni lọ. ọlọ́run nìkan. wa. mo mo bó o ṣe wọlé ọ̀nà ẹ̀bùrú ó lójú dálẹ̀ ẹ̀bùrú lọ́ gba wọlé ọkọ̀ àwọn ìyá kan bẹ̀ lójú dá àwọn ìyá kan bẹ̀ lójú dá. wàlámù yá kàṣà yẹwò olùgbàgbọ́nù lámù yá ilà ńlá kò ní rìnrìn ẹ̀bùrú torí ẹnìkan. fáàbà ọ̀la. kò ní jáde lágbo ilé wọn torí ẹnìkan ẹlòmíín nítorí àwọn kan kò lè délé wọn mọ́. wàlámù yá kàṣà yìí là lọ. olùgbàgbọ́ òdodo lẹni tí ọ̀páyà ẹnìkan jọ ló ń lọ ẹni ọ̀hún sá fún àwọn ẹni ibi kò síbi atẹ́gùn burú wọn ò lè dé. wàlámù yá kàṣà yìí là lọ. gbogbo òsèmí tóun ṣe táburú wọn ọ̀kan ẹni ọ̀dà àbòbò ọlọ́lọ́run kì ṣe torí àìgbé agboolé yín. wàlámù ọlọ́run ní dájúdájú rú ẹni tó bá rí iṣẹ́ ṣe débi pé ìgbàgbọ́ rẹ ò tún bẹ̀rù ẹnìkan máa jọ lọ́lọ́. irú wọn náà ti mọ̀nà àná mọ̀nà ó bẹ̀rẹ̀ pẹ́ ní títún bẹ̀rù kàmí lẹ́yìn ọlọ́run kan mọ̀nà. àwọn àmọ́ tuntun wò lọ́la ǹjẹ́ kéèyàn máa tẹ̀mí ó di nǹkan méjì lórí lórí àyà tá a máa tún ọlọ́sọ àjọlá lọ. adúpẹ́ arójú ara ní. gbọ́tò ní. àmàrójú ara ààyè gbọ́tò ní. jàlè rojú kára ààyè gbọ́tò la. jàlè rojú kára ààyè la. àrójú ara ààyè ní. كان رجل كراهي